àwòrán ogun ìpadàkó òkè ọ̀run náà yìí jésù jíǹde nínú òkú tán ó múra ŋa wọn ŋa tóbi àárí kámá ọ̀rí ìyá àyè ogójì ijọ́ ya padà ọ̀run ó ti parí iṣẹ́ à ń kàn ti parí ìlàyọ̀ lọ́rùn òpin. óyá bi ọmọ anyi rẹ ŋa yín ko. kó káyà họ gbogbo ayé da ọmọ anyi ŋu óra kọ́ ŋa kátẹ̀lé gbogbo ohun yóò ŋo pàṣẹ kò bi ọmọ anyị rẹ ti ká wò ó ti kó o ti gbera ka kó ke. ya ti rí gẹ́lẹ́ bójú yọ ọmọ ní jọkọ gẹ́gẹ́ bó ti kó òkété ya wo ti bẹ́ẹ̀ ti padà yá ń dẹ̀gọ̀ ọ̀run káràmá gbòòrò yà nọ́run yà tú àyè sí ilẹ̀ ń bẹ̀ kó àná bá gbà á gbọ́ ká tẹ̀lé yẹn ìwọ yẹn